بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أنس رضي الله عنه قال كنت مع رسول الله صلى الله عليه وسلم وعليه برد نجراني غليظ الحاشية فأدركه أعرابي فجذبه بردائه جذبة شديدة فنظرت إلى صفحة عاتق النبي صلى الله عليه وسلم وقد أثرت بها حاشية الرداء من شدة جذبته ثم قال يا محمد مر لي من مال الله الذي عندك فالتفت إليه فضحك ثم أمر له بعطاء ọ̀rọ̀ nípa ìwà ànábì sallallahu alaihi wasallam pàtàkì jùlọ ànábì ti ní agbàmọ́ra sùúrù ètí abẹ̀rẹ̀ sí kàlátàná àkàdídì ya ńlá wa Aisha lánàá radiyallahu anha àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ní wọ́n lè ròyìn ànábì ànábì ò fara pamọ́ fáwọn ìyàwó rẹ̀ wọ́n mọ tí ń ṣe wọ́n mọ ìtí èsè ẹni ó tún fẹ́ sọ̀rọ̀ fún wa lónìí hadithu dábẹ́ ká ẹni òun náà ma ànábì tààrà ní o sallallahu alaihi wasallam òun Anas ibn Malik radiyallahu anhu ọmọ èké pátápátá ni Anas wà tí ìyá rẹ̀ ti mú wá bá ànábì pé máa ránṣẹ́ máa ránṣẹ́ yọ ọmọ gbọ́dọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam látọmọ kékeré yányá ó sì fi dàgbà bẹ́ẹ̀ sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam. Anasi ni kuntu ma'a rasulillahi sallallahu alaihi wasallam oníjọ́ kan mọ̀ wà pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run kékeré àtọ̀lọ́ ọlọ́run lálẹ́kún ọmọ abá anábì sallallahu alaihi وعليه برد نجراني غليل الحاشية ولا سلطان نبي وانجنا inú àwọn aṣọ tó wá láti ibì kan tá ń pè ní Najran ìlú kan ní lẹ́gbẹ̀ẹ́ Maka ńbẹ ní orílẹ̀-èdè Saudi Arabia lónìí náà Najran ibẹ̀ wọ́n ti ṣe aṣọ tá nẹ́bí wọ̀ yìí sọlọ́sọlọ́ aṣọ yìí ó nípọn kì í sáwọn aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ fàdọ́rọ́kẹ́hu àrọ̀bí ẹlẹ́sẹ̀ kan náà la bá rí ẹnìkan àrọ̀bí ju àròkò ni ìtumọ̀ ẹ̀ ni pé kò sí nínú ẹni tí a mọ̀ tá a jọ ń gbé nùlú ní Madina sallallahu alayhi wa sallam fàjàdábàhù bi ridaihi jadbatan shadidatan ó ń labárí lẹ́ẹ̀kan náà kí ló ṣe ọba wọ aṣọ máa nẹ́bí lọ́rùn ìgbà tó yàn fáyàn pé wá ìwọ ni ń bá rí ànẹ́bí lọ paṣọ mọ́ ní ọrùn ni ó jẹ́bùbátà ń ṣèdídà kọ̀ fà á díẹ̀ àná sì ní ọ̀fà tipátipá ọ̀fà lágbára anasi ni fanabartu ila safhati atiq an-nabiy sallallahu alayhi wa sallam وقد أثرت بها حاشية الرداء من شدة يضبتي أنس مواو èjìká nàbì sọlọ sọlọ pé aṣọ tó yẹn wọ èjìká náà ni ọsà wọ aṣọ lé fífà tí arákùnrin yìí fa aṣọ máa nàbì lọ́rùn anẹsì ní kódà mọ orí orí pa rẹ̀ ní ọrùn mọ anabi sọlọ ẹ mẹjẹ agbàgbé ìdíta náà sì fi já mánu pé aṣọ tó nípa là anabi wọjọ yìí kìí sasọ fẹlẹfẹlẹ ní ẹ bá farọ aṣọ bá ń máyà lọ́rùn anasi ni mo rí ìgbà tó fa nǹkan sí èjìká anabi sọlọ sọlọ parada tó gbọ́ tarakùnrin yóò wí àṣekè tán èyàn fa àsọ́mà nẹ́bì lọ́rùn àìtí ìmákílà nẹ́bì ó wí o sọ́lọ́sọ́lọ́ àmákílà arákùnrin yìí kí ní ó tún wí ya Muhammad kọ́dá kò pè é lánàbì Muhammad gẹ́gẹ́ bí ẹni tó wọ́n ma yìí ànábì ìjọ náà kàn kèsè pé ó fi ṣèkà báwọn tí máa pera wọn ní oko náà lórò pé àrẹ́bẹ̀yàn lòun náà hmm. ya Muhammad anọ́sì níbo ti pé ànábì ń jọun ẹ máa wo ọ̀ràn tárakùnrin ń dá o ọ̀fàsọmọ́ ànábì ọlọ́run ànábì ọlọ́run olórí ìlú olórí orílẹ̀-èdè ọba jẹ lọ́rọ̀ tó bá wọn sọ ọjẹ́ ìráwọn tí wá lẹ̀ lèlé ọmọ ọ̀fàsọmọ́ ọlọ́run ọ̀fàsọmọ́ ànábì lọ́run ó tún lakọ̀ lórí odi méjì tọ̀ kí wàá ní gbogbo afasọmọ́ni lọ́rùn alákọ̀mọ́nilẹ̀ alákọ̀mọ́ èèyàn lórí ẹ̀rọ kébí ìgbà tó ipá bí ànábì sẹ lẹ́sẹ̀ kan ni ẹgbẹ́ kí ló wí mọ́rùlé mẹ́màlélàhì lẹ́bi ẹ̀ńdàk fẹ́mi náà ń tẹ̀mí nínú owó ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ nínú owó ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ mọ́rùlé mẹ́màlélàhì lẹ́bi ẹ̀ńdàk a dàda bá mú tèmi náà ní owó ọlọ́run ti ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo mi ti ń ṣe yìí ọfà ànábì ọpẹ lóko ànábì ọ̀tẹ̀ tí ìmọ̀ ń tọ̀ nígbà wá fi kẹta lè pé gbẹmí náà kò náà ń ìbúwọ pé bí ìgbà tí èèyàn ń káràn sún yàn náà nù pé gbogbo wọn yọ zàká gbogbo wọn mú kíní wá ìbí ṣé wọn bó ní ìwọ ló ní ni owó ọlọ́run ni gbẹ́mi náà mú tèmi ń bẹ pé bàbá nǹkan ẹyọ kan nù kátàrákùnrin ṣe ó tó ó tó ń tọyọ kí ọ jẹ ìyá bàbá ìpè ń tẹ̀yàn dísáàbù ọtọ́ sí bàwí kọ́dà bí wọn jẹ ń ànábì ọlọ́run ni wọ́n ń fà lásọ báyìí ànábì ọlọ́run lórí orílẹ̀-èdè lọ ńlá akọmọ́ ní orí báyìí ó tún wá gọ́ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ sọ owó ọlọ́run bàbá jẹ́ owó ọlọ́run wọ́n ló ní wọ́n kó fún mi àmọ́kílà ànábì wí anasi ni faltafata ilayhi a ànábì sẹ̀sẹ̀ wá kọjú sí báyìí yá tani alẹ́ lẹ́yìn o àmọ́ ń taari ni pé ọ̀tọ̀ àyíká ànábì bá bú ẹ̀rìn sọlọlọ́hu aléyíwòsànlá ẹ̀yọ̀ ń bó ànẹ́bì lẹ́ẹ̀kan sọlọlọ́hu aléyíwòsànlá ah, ọlọ́run ọkàn ànẹ́bì dáwò sọlọlọ́hu aléyíwòsànlá kọ̀ọ̀rọ̀ ọ̀run tá a wí kalẹ̀ yìí o tàbí àbá dánrò ilé ìwò pẹ̀lú mágàjì agboolé kan yọ tẹ́ o àbá hmm. délé ìwò pẹ̀lú chairman local government yọ kábùkù o ọ̀jẹ̀ ìjọ wa rí gómìnà lẹ̀ tó máa ń faṣọ ọmọ lọ́rùn tó máa ń pè kọ́ba ọkọ̀ nínú bọ́jẹ́ẹ̀tì kọ́ba ọkọ̀ ànẹ́bí èsì ìṣẹ̀gbẹ̀ gbogbo àwọn tàbí àbọ̀bà àdúlọ́ máa sọ báwọn fún ànẹ́bí ṣe kọjá lọ́nà agbára àtàyé ànẹ́bí ọ̀sàgbà gbogbo àtàwí ká tó máa wà pé tọ́lọ̀ ń ṣe níbi ẹ̀sìn ànẹ́bí ọlọ́run àmọ́ gbogbo ẹ̀ náà bá ànábì ti rí mu ànábì kan díjú padà sí ó sì ṣe kíni ànábì sì bu ẹrin músẹ́ sẹ́yìn náà wàá lọ ń fà wá lásọ sí tó ma amara lahu bí àtọ̀ ànábì ń tọ́ ẹ̀fọn ní ti ń béèrè ẹ̀bùn ní owó ọlọ́run ká bá àwọn mọ́tò náà ẹ́ inú owó ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ wa lóòótọ́ ẹ̀fún díẹ̀ náà muttafaqun alayhi muttafaqun alayhi àdéhìí ńláńlá ni kì í sọ̀rọ̀ àlọ́ o kì í sọ̀rọ̀ wọn kàn pàtàn lásán o ìbẹ̀nu Sahih Bukhari ìbẹ̀nu Sahih Imam Muslim kò sí ẹni ó lè gbàrú rẹ̀ ní àbátà gbé ayé lónìí mo fi ní ní ẹ̀ bá ilé ìwò kọ́lá pẹ̀lú ọ̀gá ibi iléeṣẹ́ tí wọn ò ju ogún ọgbọ̀n lọ lábẹ́ rẹ̀ wọn ò bí ọmọ ẹsẹ̀ kan dáa kọfà sọmọ lọ́rùn kọmọ àlá kọmọ lérí ọmọ gẹ bá ń kó ọlọ́run jẹ gbó ọlọ́run níbẹ̀ lọ́wọ́ rẹ̀ bí náà mo tẹ̀lé mẹ́ gbogbo ẹ̀ náà ń kọ́ àdọ́hìká kí là nẹ́bi ṣe àlẹ́bí wẹ́rin kò yí ọ kọ̀wá mọ́lẹ́rin tó máa amọ̀ràn náà ó bí àpọ̀ ọ̀yá mùsùlùmí lóòótọ́ ẹ̀fọn jẹ́ mùsùlùmí lòun náà olùwọ́ ọlọ́run ní kábà mọ́tò ẹ̀fọn jẹ́ ògbú ọ̀nà kò pé wọ́n gbé bí olórí bá wá fẹ́ jọ ànábì ẹ̀mẹ́jáwá náà kọ́ wọn lóru àwọn olórí míì náà ń gbọ́rù nǹkan bá àwọn náà fẹ́ tíráì rẹ̀ àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ náà ní ó gba ẹ̀mọ́ báyìí àwọn èèyàn àwọn rí báwọn bóun wọ́n rí ẹ̀yin náà ọlọ́run bá fi so lórí ẹ̀ máa mọ àwọn tẹ́ẹ̀ lísìn sí o anabuwa muhammad sallallahu alaihi wasallam olórí ayé ni olórí alikiyama ni o bá a bá tiẹ̀ lè dàbí ànábì a lè dàbí rẹ̀ a lè ní sùúrù tó àkàndálà ànábì sallallahu alaihi wasallam wa náà gbìyànjú o bí wa náà ṣe kí ni gbìyànjú yá èmi náà fẹ́ ju ànábì pẹ̀lú sùúrù fẹ́ ju ànábì pẹ̀lú ìní ìfaradà nínú àwọn tó gbìyànjú bẹ́ẹ̀ ní ọ̀tàn àrí àkọọ́lẹ̀ Umar ibn Abdul Aziz wọn ni wọ́n máa pè ní khalifa ẹlẹ́ẹ̀karùn-ún kọ́dà bí ó ṣe khilafa mọ́ lásìkò àmọ́ wọn ni á eléyìí jọ gbogbo àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin o Umar ibn Abdul Aziz nínú biography tiẹ̀ náà ọlọ́wọ́ mọ́sálásí ń jọ́kan ní òkun òkúnkún bí sì dé máa ṣe nù máa jáde kí lálẹ́ tẹ́nìkan ní ma olórí orílẹ̀-èdè lòun náà o khalifa olórí orílẹ̀-èdè lòun náà o bàbá dé lálẹ́ yóò máa kiri kí pé káwọn èèyàn máa má káfí máa kí ní ṣẹlẹ̀ ìbòlára ti ń ní aráàlú ọwọ́ àwọ̀ mọ́sálásí ń jọ́kan ní òkun

kọba mú kéèyàn máa sọ gbogbo àsọtán ọ̀rọ̀ àsọtán ọ̀rọ̀ dáa ẹlòmíì ó tún máa wá dọrẹ ní ọmọ pé ṣe ń pè mí ọmọ ọ̀rọ̀ sọ èèyàn máa kọrọ sọ ni kéèyàn má tan ara rẹ̀ kéèyàn tó máa fi ròyìn ara rẹ̀ pé ẹkú mọ pé wọn ọmọ sọ àlọ ẹjẹ ọba mọ sọ kọ lọ sí kìnnì lọkọrọ ọkọrọ tọ arákùnrin yìí kí lóun náà wí fún márùn jọ́nà bára torí pé nìkan tẹ̀hún mẹ́lẹ̀ ọ̀mẹ́ni ọ̀ tẹ̀hún mẹ́lẹ̀ ẹ̀gbọ́n ní gíní àṣẹ márùn àǹtà kẹ́tẹ́kẹ́tẹ́ ni ọ́ ni tó ń tẹ̀yìn báwọn àṣẹ márùn àǹtà kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n ni tó ń tẹ̀yìn báwọn nǹkan ta ni báwọn sí commander in chief orílẹ̀-èdè yányá wọ́n ní tí ó mọ̀rọ̀ wí ni pé ẹ̀ǹkọ́ béèrè béèrè ní àṣìmárún àǹtà ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n ní lọ́tẹ̀ ìmọ̀rún ní láà rárá o ana Umar ibn Abdulaziz mi ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ o Umar ọmọ Abdulaziz ní ọkọ̀ ní mọ́bìnú a ọba sáré yìí pé àmọ́gbẹ́yìn ni a kò níbi <laughs> ẹ̀bọ̀ béèrè béèrè ní ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ ni mí mo sì ti dán lóhùn pé mi ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ o la ana Umar ibn Abdul Aziz àwọn tó jọ ànẹ́bí nù báyìí wọn bá wo mo gọ̀ sí wọn àwọn afọgbọ́n dálà káyọ̀ padà wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawna. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما olùwọ́ba ní àwọn ẹrú ọlọ́run kọ́dà bí yẹn bá sọ̀rọ̀ òun gọ̀ sí wọn ọ̀rọ̀ àlàáfíà làwọn máa fi ṣe kínní wọn máa fi dá padà ẹjá wa náà ju ànábì bí iye wọn. èèyàn bu ọkọ̀ pé kí wọn náà dẹ́lẹ̀ ké bú èèyàn sọ̀rọ̀ òmùgọ̀ sí ọkọ̀ pé kí wọn náà dó òmùgọ̀ òmùgọ̀ ó di méjì nù. Hmm àwọn àgbàlagbà ńlẹ̀ yorùbá náà wọ́n ní èèyàn ń wẹ̀ lọ́wọ́ ńlé ìwẹ̀ pèrè wa ń kọjá lọ pèrè wa buyẹ̀ pé ọ ní àwọn ilé ìwẹ̀ tí ní kọ́ba àwọn làwọn àgbàlagbà sọ́njọ́ wọn èèyàn wa ní a pèrè yóò ní lọ òun lọ lẹ́kọ̀ọ́ mọ́ tòun ti bí ń ti ń wẹ̀ òun náà òun náà bá sáré jáde pé kọ́mọ́ bá a lọ òun ọ̀ tòun padà tàwọn kí tani wèrè gidi bí wèrè tó lẹ òkò ń wọṣọ àwọn èèyàn bí wọn bá ń gbé wèrè wèrè wọn ó sì wèrè gidi mú sí èyí ṣe wèrè ẹni ó torí pé àkọ́ gbọ́dọ̀ jẹ́gbé o ọ alẹ́ ló kò jẹ́gbé bó ń bá gbìyànjú kó ń máa wẹ̀tán kó ń máa wọ aṣọ ó ti lọ bá sáré jáde pé wọ́n ní kí ló dé àwọn ọ̀fẹ́ kan jẹ́gbé nìkan wọ́n lẹ̀ tó ń padà àwọn gan wèrè o ni wọ́n sọ bá àwọn òfin wèrè ń lọ́lẹ̀ olókà yín wá gbé ta ní wèrè nínú ìwọ àti òun ta ní wèrè bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ òmùgọ̀ bá sọ̀rọ̀ gbogbo èyí tó kún orí social media tẹ́ ń bara yín ló kọjẹ́ láìsẹ ìsìláàmù yìí ẹ̀ lè ba ìsìláàmù ló kọjẹ́ o ara yín lè ba ló kọjẹ́ ẹlòmíín nù yín lẹ́yìn bọ́lọ̀ bá lẹ́mìí rẹ̀ ó gún yóò sun ẹkún tí wọ́n bá fi fídíò kílípù rẹ̀ hàn after ten twenty thirty fifty years àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ ọmọ rẹ̀ ọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ bàbá sẹ́yìn náà nígbà tẹ wà kéke ọ̀lẹ́wọ̀n yóò mọ àwọn tó ń dá síra àwọn lọ especially láyé social media yìí tó pé nǹkan ọgọ́rùn-ún ọdún ní wọ́n bá tún gbé jáde lọ́la bíi fresh ìwọ́gbọ́n ó ti gbàgbé kí là á ti jọ ànábì sí sọlọ́ọ̀sọ̀ ká ní sùúrù ká má jẹ wèrè òdì méjì ká má jẹ omógo òdì méjì àmọ́ mo ní o bà o orí ara ọkọ̀ ara yín lẹ̀ ń bàjẹ́ ẹlòmíì ò sì sun ẹkún rẹ̀ o sí ètèpè yọ padà rí tí wọ́n fi hàn ọ́n dàgbà sí òun náà ni òun náà lòun sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ àsọtán sọgbọnú. So ọlọ́mọsáàsá mọ̀nà wà ó ọlọ́kọjá lójú àgbàbí ó sallallahu alaihi wasallam hada wallahu a'lam wa sallallahu wa sallim wa barika ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi